نور هدايتك إلا يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ولتكن منكم أمة يدعون إلى الخير يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون أعوذ بالله من الشيطان الرجيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون lẹ́yìnbà tí a bá ọgbẹ́ fún ọba Allah subhanahu wa ta'ala ọba tó dára kéèmì àtẹ̀yìn sáfílẹ̀ pàdé láàrin ìlọ́dún yìí ìpàdé wa lọ́dún yìí ó jẹ́ pé wọ́n rọrùn lọ́nà ló ìpè fi ìjẹ́ ẹ̀jọ́ o ìpàdé fi rọmọdán eléyìí tí ó ṣe léṣe fi ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn ọdún mẹ́rin ogójì ilé mẹ́ta sáàbẹ̀lì tó ń jẹ́ láti mọ́kà lọ́sùn ìlú nàìjíríà ẹ̀jẹ̀ àtọ̀lọ́lọ́ kò máa bá ìyẹn túmọ̀ rí pé ramadan àtọ́dún yìí ọba tó ní ká ságbèrè ẹ̀rí ẹ̀sì tí pé kó jọ ó bá bá bùn wá lẹ́nu tó ti bàbá ẹ̀ fún wa

iye òǹkà ojú tọ́lọ́ni kó wà láyé ìsìn lórí mo fẹ́ ọlọ́run ìpìdó lórí pé pàtí fẹ́ dandan torí pé kò sí dandan fọ́lá dẹ́dà fẹ́mi náà gbọ́dọ̀ máa wà ní ọdún kò sí dandan fún yàtọ̀ ẹnu máa yàtọ̀ nǹkan wù ní máa ń ṣe wà láti fún mi máa yòrí nǹkan sì wù ní máa ń pa láṣẹ tó bá sì wá pàṣẹ kan láàárọ̀ tàbí kọ̀dọ̀ yìí kò sẹ́ni ó lọ pàṣẹ tó pa yìí bóòlù ti padà yìí ọba tí ó gbẹ̀yìn àti sípàdé kò yìí ọ̀gbọ̀rọ̀ àwọn àgbà àdìjọ ìjòkó ní ilé ìsinmi òsínà ẹ̀sìdáwà lábàdájú pé kí tẹ́ bá dáa jù wọ́n lọ kí tẹ́ bá wọn lọ́run sí jù wọ́n lọ kí tẹ́ bá ìnáwó wa lójú ọ̀nà ọlọ́run ló pọ̀ ju ti wọn lọ bí ó jẹ́ pé àsìkò àti lórí mo fẹ́ ọlọ́run ọlọ́run gbogbo àwọn tí wò sí lọ́kùnrin lóbìnrin mùsùlùmí táàgbẹ́dòkó láyé ni àti láyé ní ìtìlọ́kùnrin lóbìnrin tó ti ju ọ̀tẹ́ mọ́tàbàtà ló pàtó dúpọ̀ fún ọlọ́run pàdépọ̀ àforíkì fún ọlọ́run wọ́n bá rí sí láyé yìí ń tàǹkọ́ láyé ń tàǹkà ó tó fi jù lẹ́bẹ̀ síwájú ọlọ́run min àmẹ́rì fọ́láhà nínú fẹ́ta ọlọ́run ó kà sínú sí olóore fún wa ọlọ́run á fi títóbi rẹ kó o ṣe tó ní kó o ti gbà máwo bá ṣe ṣe tó mọ́tàbà àforíkì wọn ọlọ́run bàyá ìwọ̀n ẹni tó bẹ́ẹ̀ àwọn tó kú díẹ̀ káàtó abẹ́rú àmì wọn sọ̀rọ̀ ayé fi wọn lọ àwọn táwa ń bẹ àpàdà sí aburú àpàdà sí ibà tí máa ń kọ́ ẹ̀ka àtijọ́ gbá àgbàwé àjọgbàwé sínú ẹ̀dì wájú bó ti wá dà ọlọ́mọdé ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ọlọ́ àtúbọ̀ sádà alámọ́ta ti kẹ́yìn ẹ̀sán wa láhàlà lánàá wà láfúwọ́tà ìlà àbẹ̀là àwọn di dáadáa ọlọ́run lòun ní òun pa dáadáa táyè fi ń dáyè afàìfẹ́lẹ́jù àfijọba aláṣùmáhánà wọ́ta alá bá wa sí wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ọlọ́run bá wa sí wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ìrẹ́ àlá ìrẹ́ ló mọ ìfẹ́sẹ̀ fún ẹ àwọn òmìnira ó mọ ìfẹ́sẹ̀ síwájú rẹ̀ tó o fi ṣe wọ́n bó àbáwọ̀ tí máa káyà sẹ́yà máa ń tẹ́ síwájú ọlọ́run tí máa sọ pé ìgbà lọ́wọ́ rẹ̀ má bí òkèlè sí wọn lọ́wọ́ tó bá gbà lọ́wọ́ wọn wájú orin náà kárí àwọn ọmọdé ọmọ wọn àwọn náà tá ń gbìyànjú lórí ẹ̀ má bí wọn lára rẹ̀ ọ̀la ìsinmi fi ìyẹn ní ọjà وللآخرة خير لك من الأولى ọlọ́run sàgbàdé ọlọ́run aláìsàn méjì ọlọ́run abásìkò yìí àti sọ̀rọ̀ gáfárà bí yorùbá tó máa sọ gáfárà màmá kíláàkì wà ní kájú yorùbá ní gáfárà ó lé yìí o gáfárà gáfárà èrè wá bá a ti dìde wò yorùbá ẹ dákọ̀ yorùbá ti gan mo wá àmójúkúò àwọn àmójúkúò gbogbo àwọn tí ọlọ́run kádàrà àta délẹ́tò láàyè pé gbogbo àwọn tí wọ́n bá lánàá àtàwọn táwa náà tún pè káàkiri ẹ̀wà ìpè kábọ̀tì ló pé àbẹ̀rẹ̀ ìdìbò lánàá torí ètò kan èdè kan tó ti ṣáájú inú bí ẹni wípé ààráyè tí a pè ní last week wípé àyíká mọ́ o tó bá jẹ́ pé yọ́mù sáàtì la bá mú ààrẹ o àbẹ̀rẹ̀ torí káàpà ní òbílé wá jọ náà bàbá wa tọ́mọ kóòrì àkótó òjòkó ìlé lọ́wọ́ lọ́jọ́ wá jòkó pẹ̀lú àwọn àgbààgbà ìjùmọ̀ wọn ọlọ́pàá tàbí àtàlẹ́ lábàrá lọ ọlọ́run jẹ́ láti wọ̀ sábà lọ lọ́jọ́ rò pé àwọn ìbá sì rò pé kájọ́ òjì lọ́la tó èrò gẹ́gẹ́ nu abẹ́wọ̀ àmọ̀ rẹ̀ lọ kó tàbí kó lẹ́nu kọ̀ọ̀kan wa náà jẹ̀bá ìmọ̀gbọ́n orú ayélujára gbogbo àtàwọn àtàwọn náà wọ́n ń sẹ́kọ̀ọ́ منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون Ayọ̀ sí àbáta, ó láyà ọgọ́rùn-ún nínú súwọ́tò àmì ìmọ̀ràn ìyẹn kúrọ̀tírì eléyìí tí a ti ń bá bọ̀ láti bí oṣù di mélòó kan sẹ́yìn Allahu subhanahu wa ta'ala alọ́pẹ́ súra yìí ní súwọ́tò àmì ìmọ̀ràn ọgbọ̀ọ̀rọ̀ tó ti sọ̀rọ̀ ìdílé kan tó dó lórí jùlọ lórí rẹ̀ ìdílé àmì ìmọ̀ràn àmì ìmọ̀ràn yìí ìyàwó rẹ̀ òun ló alayhi assalam tó bí ànábì wa Ìsá alayhi assalam tó ìdílé náà tóbi púpọ̀ tọ́lọ̀ ọba láti sọ pé èmi ń mọ́ pa wọ́n lẹ́sà láàrin àwọn ìdílé tó kù. iná wọn àtọ́fà àdàmà wà lóhà wà áyà ìbìrọ̀ ní wà áyà ìbìrọ̀

pàtàkì káṣí ọ̀kan ọ̀kan àpọ̀rọ̀ǹpa rẹ̀ àwọn olùmọ̀ọ́ sọ fún ọlé pé làlúùdàdù kẹ́lùmọ̀tù wàdọ̀tù kẹ́lùmọ̀ a lè rí ìsọ̀kan ẹnu ṣe ńlá bí kẹ́lùmọ̀tù tàwíì àyàfi tá a bá ní gbólóhùn ìjọ́kan tuntun tó bá rí rẹ̀ lẹ́nu wa nítorí tuntun ọlọ́run bá ti gbólóhùn ẹ̀mí wa a lè ṣe kí ni a lè sọ̀kan bàbá wa tó kẹ̀yẹ́ tán àwọn wa ní ká so mọ́ra wa ká mọ́ sí yẹ́lẹ̀yẹ́lẹ́ bí àwọn tó sáájú ọ̀tà fún jù àti sí ó wá fẹ́ fún wa ọ̀nà wo bá ní wá gbà sí yẹ́lẹ̀yẹ́lẹ́ ọlọ́nà tá a gbà ní o wẹ̀yìn tẹkùn nye kùn mẹ́tùn àwọn يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولتكن منكم أتوترموني أمة أمة àwọn ọ̀wọ́ kan ó mà ọ̀wọ́ jàmáà kan nínú kí ni wọ́n máa ṣe yẹ̀rẹ̀ ọ̀hún na ilẹ̀ ẹ̀hàn ni wọ́n máa pèpè lọ sí ibi iṣẹ́ olóore bàbá padà sẹ́yìn àlè ó ń bà náà Qur'an ẹ̀mẹ́ ọ̀nà mẹ́tàlá ìwádìí máa lò ìgbà mí àlò ní jàmáà ìgbà mí àlò lẹ́ni eré kan ṣoṣo èèyàn kan ní olóṣìṣẹ́ ní ó ń ó ní ìmọ̀ ìbùrọ̀ ìmọ̀ kẹ́ẹ̀nà ó ń dá ó pe láìmọ̀ nìkan torí pé ní ilé òkè tó tóbi tó dágbà jù dáadáa. láàyè mi ọmọ ló ń mà sí mọ́tàtí ní mọ́tàtí nàìjíríà àsìkò kan ní mọ́gbà nígbà tí ó sọ̀rọ̀ tìǹkà ńmádùn kọrin mọ́lẹ̀ لها ما كسبت èyí tí mo fẹ́ lò ní ìlú àlùfọ́tì Yusuf ó ní wà bẹ́jára báàdà òmẹ́sìn anáwò lè bí òkun bíbà ìyá ni pé àwọn méjì tí wọ́n ti jọ kì wọ́n pẹ̀lú àtàbí Yusuf sínú ẹ̀wọ̀n ìjábọ̀ máa bá ẹni tó jáde látàbí Yusuf ní káàkùn rántí mi tó bá ọlọ́run rẹ̀ nígbà tí ó bìnrin tó rí wà dákìkàrà dáadáa ọmọ lẹ́yìn ìgbà tí ebèrèbè ebèrèbè ìgbà tó pẹ́ díẹ̀ dákìkàrà dáadáa yẹ múdàtú mílẹ̀sánẹ̀ àmọ́ níbi ọba àbá àtẹ́ká lòdì pé wà lẹ́sẹ̀kùn mímkùn ẹjọ́ jẹ́ nínú yín ó mẹ́tùn ọ̀wọ́ kan ẹ̀sà kan nínú àwọn èèyàn yẹn ni àwọn òun náà ìlànà ọ̀yìn iṣẹ́ tí wọ́n gbé lọ́wọ́ ni pé fẹ́ẹ̀bì rí sọ̀tàn ṣe ẹjọ́ wọn máa ń rí ilé sí dáadáa sábà pé sí ibi iṣẹ́ olóore gbogbo wọn làwọn fẹ́ bẹ̀rẹ̀ pé kí ni iṣẹ́ olóore gan iṣẹ́ oore iṣẹ́ oore iṣẹ́ òní iṣẹ́ oore a lè mọ iṣẹ́ olóore àyàfẹ́ yìí tó fi ọlọ́run bá júwe wa fún rẹ̀ fún wa òṣìṣẹ́ olóore kan tó lè tó ń tó ti ṣọlọ́run júwe fún wa ìyẹn làá fi pé orin tọ́lọ̀ máa tọ́kẹ̀ èèyàn sí lórí ilẹ̀ kò sí ẹni tó tó tó lè tó rẹ̀ sí èèyàn ni àdínsì mọ̀háwíyà ọmọ àbí sùfìàn ó lọ mẹ́bí sọ̀lọ̀ lọ́wọ́ àríwọ̀ sọ́lá sọ pé máa ń rí ìdè wọ́n òbí yìí ṣẹ́yọ́ ẹni tọ́lọ̀ bá fẹ́ sóre fún lórí ilẹ̀ kí ló ọ̀sẹ̀ fún yóò pàṣírù hù fìdí yóò ní àgbọ́yé àjẹ́pẹ́ oore lórí ilẹ̀ oníkíní àgbọ́yé ẹ̀sìn tẹ́bá fẹ́ pèèyàn alẹ́bí tí ó máa pè wá lọ síbi àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run oore bá fẹ́kàwọn ìlú ẹ̀pà àwọn èèyàn sí nìyẹn oore ìní túmọ̀ pé táwọn máa ń pè wá lọ síbi tọ́lọ́ torí ẹ̀dá wa àásọ̀ kan bẹ́ẹ̀ tí wọ́n bá ti pè wá lọ síbi tọ́lọ́ torí ẹ̀dá wa tó lẹ́gbẹ́ bí ayé nìkan ni wọ́n ń pè wá sí àlejò kan lórí ẹ̀ gbogbo owó tí wọ́n ń ná lórí ilé àjàlé lórí Olympic tó jẹ́ àmì ìṣọ̀kan wọ́n òróró ń bẹ̀ àbò òkú ní máa bẹ́ ń di rẹ̀ àmọ́ oore òní oore ẹ̀sìn ẹ pè wá lọ sí ní kí ọlọ́run lòun fẹ́ lórí gbogbo tọ́lọ̀ bá lòun fẹ́ òní ó dòore wa àtàǹfààní ayé wa àtàǹkì àmà kí wọ́n lóore rẹ̀ o يدعون إلى الخير ويأمرون بالمعروف يأمرون بالمعروف أوصى الصيد iṣẹ́ wọn ni pé ìyá àmúrú nàbẹ̀ màrú wọn ò ní yẹ wọn ò ní gbò wọ́n máa pe àwọn èèyàn lọ sí mi dáadáa wẹ̀yẹ ni àwọn ọ̀nà àní mọ̀ọ́ká o. o tó bá kú díẹ̀ káàtó tó fi ọlọ́run ní ká mẹ́tẹ̀ wọ́n máa sọ bá pé ẹ̀mẹ́tẹ̀ o ẹ̀mẹ́tẹ̀ léyìí o ajẹ́ pé iṣẹ́ tí wọ́n nìyẹn àwọn sọ fún wa yìí àwọn fọ́dù kìfáyà ni ọ̀rọ̀ èèyàn tító a gbọ́dọ̀ rí láàrin wa lọ́sẹ̀lẹ́sì pé àwọn àwọn olólùmọ̀ tí wọ́n mẹ́pẹ̀ wá gbogbo pàtàkùn bá wà tí ò bá ti sẹ́ni tí ó ti wà lẹ́sí ẹ̀lọ́dẹ̀ ìpẹ̀ ayọ́mọ̀bẹ́ ló kọ̀kan bẹ̀tọ́ lọ bá tó bá tó kiri àti ẹkù jẹ́ ìkáàtò eléyìí tàbí ìdá iṣẹ́ yẹn agbọ́dọ̀ láwọn tí ó máa ṣe àwọn olówó wa ṣe o ó gbọ́dọ̀ jẹ́ àwọn tí wọ́n nímọ̀ nípa ẹ̀sìn àtòfin ọlọ́run àwọn làágbé sẹ́yìn lé lọ́wọ́ kì í ṣe fẹ́ gbogbogbò gbogbo ìyàpọ̀ lóde jẹ́ni tí ó mọ̀ pè é lọ síbi dáadáa ó gbọ́dọ̀ jẹ́ àlàálìmù bílíkì sáábì wọ̀túnà ẹni tó nímọ̀ nípa tí ọlọ́run sọ kí lọ́wọ́ làyé àlẹ́bì lórí ẹ̀ àwọn ni wọ́n lè pè wá ìyá àwọn wúlá lè máa wù ẹ́ fi ní pé tá a bá ìdòkó fámílì ilé tó bá jẹ́ mùsùlùmí ní gbogbo wa fún àbá ìṣe mùsùlùmí náà nígbà míì wọ́n bá pé ẹ̀dá pẹ̀lú ẹ̀kọ́ bá sọ̀rọ̀ ọlọ́run ìyẹn ni pé ẹjọ́ sọdútà àtìsí ẹjọ́ sọdútà àdáàtì ẹjọ́ olówó alẹ́ sí ọ̀rọ̀ ọlọ́run iṣẹ́ yẹn ṣe bá a bá ti yẹn wàhálà máa dé ọba aláàtì ẹ̀mí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ o وأولئك هم المفلحون àwọn tẹ́rí bá ti dẹ́yà àtàwọn tí wọ́n gbà wọ́n ní lórí ẹ̀ wọ́n àwọn ni wọ́n jẹ́rì láyé àtìláyé يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله mọ̀mìnlákùnrin báàbùn áwùlẹ̀yà òbáàdì apá kan wọn wọ́n jẹ́ aláwọ̀ sí pápá kan nínú wọ́n bá ti ya wọ́n máa para wọn láti ẹ̀ dáadáa eléyìí tá a ṣe òwá eléyìí ló dá ẹja náà ṣe wàyẹ̀rẹ̀ àwọn àmìrì mú nǹkan wọ́n sì máa pọ̀ fún àwọn mi tí ò dá eléyìí ló mú mi tàdúà fáwọn tí wọ́n gbé àyè yìí kalẹ̀ torí pé wọ́n fẹ́ jẹ́ ká máa gbẹ lórí oore nígbẹ́ à fọ́ọ̀lù yóò ṣe lọ́la ayé tí ò ní wá ààyè kalẹ̀ láti pé tàbí ẹni tí ó rẹ̀ sí ilé tí ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó máa ń rọlé kí ní ìgbà eléyìí kú dẹ́ pé sẹ́yẹ iṣẹ́ tá a gbọdọ̀ láwọn tí ó ṣe ni báwọn kan bá ti ń gbéṣẹ̀ ní kí ni ó àwọn wájú ọ̀ràn yẹn tẹ̀lé a gbọdọ̀ láwọn tí wọ́n ṣe kí ni àfáwà ìbáwò muslim rọ̀hìmọ̀ ọ̀wọ́ ó fọ́nà ní ó o mọ́rọ̀ à olóòtúnṣe ọlọ́ọ̀dì àtọwọ́ pé mọ́rọ̀ à ló ń kò ó ní gbogbo ní ẹ lójúṣe jẹ́ o láwùjọ yìí ó ní mọ́rọ̀ à ló ń kò gbogbo ẹni tó bá rí tó fi ọlọ́run tako kí ló ní o ní yorùbá ẹni ó fọwọ́ rẹ̀ ṣẹ́ǹdì rẹ̀ ọwọ́ rẹ̀ tó kí ìjọ fọwọ́ rẹ̀ tó pápọ̀ ìlànà ló dà sí ilé tó bá ń kọ́ láwùjọ yóò dá ó ti pọ̀ jù ilé tó láwùjọ ó ti náà pọ̀ jù lé ìjọsìn lọ tó wàhálà yẹn agbọ́dọ̀ mójútó àwọn akẹ́kọ̀ọ́ lè ṣàlàyé fún wa pé ibi táwọn fọ́ yìí kò lè mú oore kò lè mú dàgbàsókè bá lù akàrò bẹ́ẹ̀ ni kò lè mú dàgbàsókè bá lù ọ̀tọ̀ nílé mísìn ilé ìpàdé ilé ìtura ilé ìgbàlejò àmọ́ káwà pè ní ilé wọ́n nínú ìgbà yìí ìyẹ̀bì àwọn tó bá lágbára àwọn aláṣẹ ọba fọwọ́ ara wọn ṣéǹdì nǹkan àwọn aláṣẹ ẹ̀mí ìbá wa tàlékún dára wọn ọlọ́ba amójútó àwọn ẹ̀rọ ìta ni wọ́n ṣe kẹta lánàá tó dá akọ ara mọ́ra àmì kún mú kàrá fọ́nì ni ó wọ́n ti fẹ́ yóò rẹ̀ àwọn rí alágbára ah, o o gbogbo òpópó tó wọ ìlú wa nílẹ̀ fún àwárí ìletò kan iwájú kan kọmẹtí kan àwọn klọ́ọ̀bù kan títí tàbí ni wọ́n ta àwọn olùgbìyànjú wọ́n wá kóra wọn jọ wọ́n gbà fún ara wọn lánàá kí ló ṣeun lùdẹ̀yìrù dẹ̀yàrú ìwẹ̀ wọ́n fọwọ́ ara wọn ẹni ò lè tẹ́lẹ̀ yóò ti àbáwo aláṣẹ àwọn ọlọ́tùkù bàbá àlàmì ẹ̀sẹ̀tẹ̀ ẹni tó bá ní kápá bá ní nìtaàlì àwọn ẹni tó wá pariwo lórí rédíò ọ̀fà ìgbọ̀ sí pọ̀ títúwa ìgbọ̀ sí pọ̀ wọ́n wọ́n sọ àbábàtì wò lágbára wọ́n wí bó ti dé sí àwọn aláṣẹ àwọn àpò máa lọ ahọ́n bàbá àlàmì ẹ̀sẹ̀tẹ̀ àwọn àpò ò lè lo ọwọ́ wọn ò lè lo ahọ́n àmọ́ àwọn orígbó lọ́wà ọ̀kan yíò ti dá ní oṣù dá àwọn kò lọ́dọ̀ gíní àdáni wàdáríkà ábà àbùrìmà ìgbàgbọ́ tó lè gíní ó lẹ ó lẹ kí bàbọ́ yẹn wọ́n dàgbà sókè ó lè débi ẹnu tó bá débi ẹnu kó lọ́wọ́ kó lọ́wọ́ a gbọ́dọ̀ jòkó láti pèèyàn lọ sí iṣẹ́ olórin wọ́n kú ní ọwà wọ́n láti tù ọ̀lá ìkọ̀mù lòkèrè òun àwọn ẹgbẹ́ òun kọ́ ọ̀lá àti ìtẹ̀lẹ́yìn rẹ̀ àbí ti lọ́wọ́ ahmed ràyíwá wọ́n ọlọ́wọ́ sàbákẹ́ ó ní làdá múrú nàbì màrú bẹ́ẹ̀ bá ti lé máa para yí láti dáadáa wọ́n láti ẹ̀nà àwọn láàrin mú kàrí kẹ́ máa sọ fún ayé pé olóyìn kú díẹ̀ káàtó kẹ́kọ̀ọ́ kan tí wọ́n specialize lórí yẹn àwọn ìyẹn máa ń rò wí pé ni a bẹ̀ ní pọ̀ sí ọlọ́jì kò rí àwọn èèyàn pọ̀ sí Islam òun náà máa ń pè ní kùlíyàtù dáwà ibẹ̀ yẹn kò tí tó máa ń ṣe bẹ́ẹ̀ sí mọ́nàtù rẹ̀gáàlì wọ́n máa ń fẹ́ láti groom àwọn ìfúnjọ kọlà gbogbo ìyàkọ́ náà lórí rédíò tó wọ́n lọ́wọ́ gbogbo ẹ̀dọ̀ wá lókè ó yá owó tọ́jẹ̀ tí ń pẹ̀ gan kọ́mọdé ra fúrẹ́dì bá àtàbà a well-trained scholar. yọba pàtì kò lágbára púpọ̀ àkókò lágbára ó ti kó wọ́n ó ní sẹ́ẹ̀ bá ráwọn tí ó máa sọ dáadáa pàílàtẹ̀ àwọn akẹ́ tí ó máa kọ̀ fún yí ó ní làlúṣì kẹ́nà ó ní kò ní pẹ́ kò ní jù ọlọ́run sọ̀kalẹ̀ rú ìyàrá àwọn ẹni náà bẹ́ẹ̀ ọlọ́run sàánú wà ọlọ́run ìyà ipọ̀ wàrẹ́ ipọ̀ wà láàrin tẹ̀jà bẹ̀rẹ̀ fún ọlọ́run ó wà ní gbọ́ngbà torí báwọn ìwò tó tọ́ inú bá dé lórílẹ̀-èdè lónìí àwọn ọ̀kan ti sọ fún àtàgbọ́n bàbá wọn tó yẹ kó sọ gẹ́gẹ́ wọ́n lé kíni wọn ò fi sọ tọ́lá ti lè fún àwùjọ bá tó ajẹ́ pọ́líṣe ojúṣe tọ́lá ọba àlá subhanahu wa ta'ala tó gbé lé àwọn àdájọ́ ọlọ́run lọ́wọ́ yẹn pé ẹ pa wọ́n yẹn sí ibi dáadáa ẹgbà wọ́n láti ẹ̀dá rẹ̀ dìpọ̀ fún ọlẹ́bí tí ó dá àwọn tó bá lè jẹ́ ọ̀láìgà Àwọn ayẹ́ àwọn ni ó من بعد ما جاءهم البينات وأولئك tẹ̀gbúnú mo ti ọlọ́run ti jú ewa fún wa àwọn àwọn lágbọ́dọ̀ jọ kí làdẹ̀ gbọ́dọ̀ ṣe ó wá láàgbọ́dọ̀ dàbí àwọn àwọn kàlẹ́bí ìlàtàfọ̀rọ̀kù àwọn tí wọ́n pín àwọn eléyìí pín ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ wá tó pín nìkan wà tààlà fún wọ́n tó ya para wọn ìyẹn ni pé apá kan ò gbà pápá kan apá kan ń takora wọn tí wọ́n ń wọn torí pé wọn ò ní pè wá lọ si tí olórí àwọn èèyàn ní oríṣẹ́ ṣe torí wàhálà kásọ̀ àwọn ọ̀pọ̀ máa bá wá ó tó pé wọ́n wà lọ si tí ọ̀dà ẹni kò níbi tí ọ̀dà àwọn ọlọ́run sọ̀rọ̀ wọn fún wa òun náà làwọn alùkìtà bẹ́ẹ̀ àwọn ń fún sílà àbáyájú méjì àwọn dí adáwó àtàwọn wọ́n fún wa pé fún gbogbo tó bá lè gbé wa lọ sí ní sáàbì sí kélekèle ẹ̀rẹ̀gbẹ́ mi lẹ́gbẹ́lẹ́gbẹ́ wọ́n tó pé ọ̀rùbá ọ̀kan tí wọ́n ń bá àbùkátà rẹ̀ ẹgbẹ́ sáàbà wá ṣe ọba ẹgbẹ́ tó wá ní o àtúntíṣẹ́ tó wá ní o sùsáìtì wá ní o ó gbọ́dọ̀ máa bẹ lórí kí ọlọ́run sọ kí làdẹ́bí sọ òfin ọlọ́run láti gbọ́dọ̀ máa rúùn sáàbà ti dìyẹ rúùn àbà ìtakora wa إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء Àlùkọ́lẹ̀ ní àwọn tí wọ́n yàgbà ẹ, ó lè rà lẹ́bí òfin lára wọn, ó ń sára wọn, torí pé tàbọ́rọ̀kù wọ́n pín kélekèlé, wọ́n dálàkù wọ́n tún tàbọ́ra wọn. Ìrìnbá ìmájá àwọn wọ́n ìbáyìí náà àlàyé ọ̀rọ̀ tó bí wá bá wọn kí lálàyé ọ̀rọ̀ yẹn òun náà lè sálẹ́tù hásímàtì nàbí iṣẹ́ gbẹ̀yìn tọ́lọ̀ ń fi rán àgbẹ̀lú wa Muhammad a rí pé àyà kan wà ní sọ́tò bàyìí náà tó kílẹ̀ rẹ̀ kó ló wí wà lábẹ́ ọkùnrin لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين مصدقين والمشركين منفكين حتى تأتيهم البينة ọ̀kan ni wọ́n ṣe tẹ́lẹ̀ ìpàtà lẹ́bí lórí wọ́n pín àrùbáni ni èyí náà gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ bá a bá ti jọ́ ọmọ lẹ́yìn àdáwọ̀ Mohammed gbogbo tó bá lè fírìtì wa a gbọdọ̀ jẹ́rẹ́ sí a gbọdọ̀ sáfún وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة اتفقت اليهود على إحدى وسبعين فرقة أوجوها في الدرجوان وافترقت النصارى على اثنتين وسبعين فرقة نصارى في الدرجوان ànábìní wà sàtẹ̀sẹ̀kù ààbì ọmọ àlọ́mà tọ́lá wọn ní fíì náà àwọn náà kò sí seventy three ọwọ́ ní kùlú ààbì náà gbogbo wọn náà ni wọ́n jẹ́ ńlá wa àhìlà àyàfẹ́ yọ kan ṣoṣo àdìsí òbẹ́ bàbá yàrá àbáyọ̀ àìlú mẹ́ta ó àwọn sábà ń sọ̀kan sọ́sà ti bá pọ̀ wà bí ìwà àyàtí ọ̀la wọ́n ma áàlùmí kìtàbí wà sùnnà ó làwọn sá bẹ lórí ọ̀rọ̀ ọlọ́wà àtòjíṣẹ́ rẹ̀ wà bí ìwà àyàtí ló ń bọ̀ ọ̀la máa gáàdà àlámísì mà ára àlẹ́ ìwà sọ̀hálì ó làwọn tí wọ́n bẹ lórí sẹ́mi àtọ́ àbẹ́ mi bẹ lórí ẹ̀ lọ́wọ́tọ́ àwọn ìyẹn nìkan ẹni bá lè rin ojúbọ̀ náà wọn

owó tí wọ́n ń fún ẹni tí ìṣe mùsùlùmí ò lè fún ìfún anídàájì rẹ̀ bábà ìfún anídàájì rẹ̀ lọ́jọ́ ìfẹ̀yìn wọ́n bá ń tàn ní ìpàdé wọ́n iná wọ́n yẹn fún wa ààrẹ ti lórí ẹ̀bínú ó ń bò jẹ́ pé ẹ̀sìn ẹ̀sìn sáré ẹ̀sìn àlọ́ ló fi pè wá pé wá sẹ́lẹ̀ fún wọ́n ya pa mímbà lè máa já láti mú ọ̀sẹ̀ yìí náà títí sálà yóò tó kí àtòkìdí wa bá wọn. wàkúnlẹ̀ ìkàrà mú àdáhùn àwọn àgbáwù ní ẹbí bá lè ya pa bẹ́ẹ̀ tó bá ìpínlẹ̀ rẹ̀ lẹ́gbọ́dọ̀ òun làwọn yóò máa jẹ́ sí wọn àrẹ́bùnà orí ìyà tó tóbi fẹ́yà kékeré ni aláà tó tóbi tó wá bí ròyìn kẹ tó tóbi ó tóbi pọ̀ ó tóbi pọ̀ torí pé oníràn ara àyà yóò jẹ̀rú ẹrú bẹ́jọ́ àkìyàmà ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ gbogbo tó bá lè bí ìpínyẹ̀lẹ̀ yẹn agbọ̀rọ̀ gbìyànjú láti jìnà sí ìdáhàmì يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون لهم عذاب عظيم إذا تطلعوا o sọ ìpín táwọn yóò pín sí ìjọ àlùkìyàmà ó ní tó sí àbótó ló sọ fáwọn ẹ̀sán ìyá ọmọ sẹ́fì tu ojú táwọn ojú kan fún aláwọ̀ ẹ̀fọ́ ọlọ́run báyìí ojú àná tó kún fún o aláwọ̀ báyìí lu ojú àná aláwọ̀ báyìí lu kùlù àná lọ́sọ̀ wa náà mọ́ mọ́ ọ̀kan wa ó àwọn ojú kan dúdú lọ́nà ó dáàbà rí pé ìyàtọ̀ táàbì dára wa mà ló pé ẹ̀rọ ojú ti ń bọ̀ o tí ó fojú funfun òun ní ìdùnnú àti ibi tó ọ̀rẹ́ já sí ohun tí ó pọ̀ ojú dúdú òun ní tí ń bábọ̀ láti inú sàárè ó ní fàámà lẹ́bí ìlọ̀sùwà tẹ́sí ojú òun ẹ̀rọ àwọn sábà rí níjọ́ yẹn tó tí wọ́n bá fi lè dúdú أكفرتم بعد إيمانكم أكفرتم بعد إيمانكم Sékìí ṣe fẹ́ yìí, kàfọ́rùtún bàbá ìmọ̀ ẹ̀rẹ̀kùn lẹ́yìn pàtẹ́ ẹlẹ́gbà ń jò ní ẹwà sọpá ìdẹ́gìrì ẹ̀gbà náà. Àwọn olùgbẹ́ ní àwọn tí wọ́n sọ̀rọ̀ ọmọ yẹn o, àwọn mùnáfìkì ni, àwọn àlẹ̀míra kàfàrù bàbá ìmọ̀ ẹ̀rẹ̀yìn, àwọn lẹ́yìn pàtẹ́ láwọn pàtẹ́ wọ́n tó láwọn àjẹ̀fọ́ntúmọ̀ lẹ́kì ìfẹ́ pé ìlú ẹlẹ́sẹ̀nu láyé náà sọ báwọn ẹ̀fẹ́ ẹgbà ọlọ́run sì máa pọ̀pọ̀ nígbà ẹgbà فَضُوقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ فَضُوقُوا الْعَذَابَ ẹ máa tọ́ ìyàwó بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ torí pé ẹ̀kẹ́ ti kún ẹ̀gbà ọ̀rọ̀ ọlọ́run dọ́kàndọ́kàn ẹ̀gbọ́ tẹ́kùrù ẹ̀gbà ọ̀rọ̀ ọlọ́run dérò ọkàn ó lágbára o ara mú àgbẹ̀rẹ káàmà rò pé bóòlù ọlọ́run bá lọ́wọ́ tètè fi wájú àti ìyálọ̀ àmọ́ tí pọ̀ ẹlẹ́rẹ̀ wà bá wà náà gbẹ̀ẹ́gẹ́ káwọn bẹ́ẹ̀ tètè nígbà tó bá lọ ìṣú wọn

nígbà yẹn ọlọ́run kàfẹ́ ju wá ara wa ní tó ti kálukú ti mú rẹ̀ lọ́wọ́ bá tó lè ó ní ìkìrà ìta níyàwó ma alẹ́yìnká àti ìbá. Ó bẹ́ẹ̀ ti bẹ̀ ní ọlọ́run ọba máa wí jàre wá, ó bá ti tí ó kẹ̀lé ká máa lọ àmọ́ bó ṣe ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ìjọ yóò gùn ìjọ kan náà ni àwọn yóò gùn náà sísẹ̀lẹ̀ ayé ti ní lọ́rọ̀ tọ́lọ̀ gùn àmọ́ lọ́rọ̀ tí yóò gùn yóò ṣe kí o kálukú ó mú síra rẹ̀ jáde látọrun rẹ̀ báyìí tó bá ti yọ jáde àwọn màlẹ́kẹ́ ọ̀sọ̀ pé ìkìlá ti ta máa ta síra rẹ̀ kàfá kíkà ọ̀ ó tó lẹ́yìn fún ọ ìyẹn ni pé kò ní ìdí kí wọ́n fèsì sí òòyàn níyàwó Aisha lọ́bí ọ̀lára àgbáwọ̀ ọ̀gbọ́ àmọ́sọ̀rọ̀ ayọ́rú sí nígbọ́ ti àyà fàámàmàlíwú sí àjìtàbà òun sí ẹ̀yìn ni lọ́bí ìṣìkọ́ ó ní pàtọ́ọ̀fà yọ̀hásáró ìgbàgbà ní ẹ̀sùn yọ̀ ó ní ṣèwọ́ tó bá gbajúmọ̀ rẹ̀ oríkìtẹ̀ kí o lọ ń sọ ìṣirò kọ́lọ lọ́hùn sọ arọ́bì ní arọ́bì lọ́dọ̀ fún ẹ̀ pé gbàtíra rẹ tó bá ti gbà pẹ̀lú ọwọ́ àpò ìgbàpọ̀ máa lè fẹ́ mẹ́lò tó bá ti gbà pẹ̀lú ọwọ́ sí oṣù ọ̀pọ̀ máa wo ìmọ̀ ni ọlọ́run sọ̀rọ̀ wá bẹ́ẹ̀ tó bá gbà tíra rẹ̀ látẹ́yìn ó mọ̀ sọmọ mẹ́lò dàrẹ́ ó ní ẹni tọ́lọ̀ bá sọ fóun ó lè fi rò rẹ̀ orin máa ń bíbà ó bíbà ẹni tọ́lọ̀ bá ilé pèsè wá wíjẹ́ obẹ̀jẹ̀ níyà oníkìtẹ̀ tí ó arábẹ̀ ìkìtà ẹ̀sọ̀ fún ọtí làwọn ẹjọ́ máa lọ yàwó máa tẹ́bi ẹ̀ nígbà yẹn àwọn ojú kan ó funfun wọ́n tẹ́sùwà sí ojú àwọn ojú kan ó dúdú àkàfà tún bá ẹ̀ ìgbà ìfún ó bá ju wọ́n dúdú ni pé wọ́n lọ lú méjì láyé فذوقوا العذاب بما كنتم تكفرون ọba aláwí pà ó yẹ máa tọ́ ìyàwó ọlọ́wọ́dà tọ́ ìyàwó àbáàbà ẹ máa tọ́ ìyàwó torí àìkòbà ẹ̀ta ìmúre sọ́rọ̀ ọlọ́ وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون fàámà lẹ́rí ìrọ̀bì yàtọ̀t àwọn tó ti wọ́n wulẹ̀ sí funfun tẹ́lẹ̀ fàbí rahmatìlá wọ́n wulẹ̀ sí pẹ̀lú kẹ́lá sínú sàárè sàárè láti bẹ̀rẹ̀ bẹ́yẹn sàárè ni wọ́n ti mọ fáìlì iṣẹ́ wájọ́ níbẹ̀ láti mọ̀nà sí ìgbòlá lọ ẹni tí sàárè bá rọrùn fún bàbá bá làwọn àìsàn gbogbo ìjọ wà lẹ́yìn lóde kí ni yóò rọrùn àbáwà kan sọ fún àjò ní wọ́n níbi tí a mọ̀ pé yóò lè dé táwà fẹ́ gbọ́dọ̀ gbà pé yóò lè ó ní sàárẹ̀ tó jẹ́ lè yí àpadà wá gbé wa síbẹ̀ wọ́n débi yí àpadà o àwọn gbé pákó lé àwọn tún fi ewé àdégínì àtúndì dí ẹgbẹ́jà tẹ́gbọ̀n wọlé bàbá fẹ́rẹ́ di àwọn abúlẹ̀pẹ̀ àti olóògbé yẹ̀pẹ̀ bẹ̀rẹ̀ fún tẹ́gbẹ̀rún bàbá bá sùn rẹ̀ wọ́n tún fomi sí fún wa ìwé àti ẹ́ wọ́n wá fomi pò ó nígbà eré ẹ̀fọ́mi àmọ́ ní àmọ́ láì wọ́n fi dí wa ọmọ wa fi dí wa wọ́n ẹ̀ wá rú yẹ̀pẹ̀lé ọ̀yà ibẹ̀ yẹn tó yé wa tó bíbẹ̀ yẹn wọ́n tẹ̀lé iṣẹ́ wa lóde orí bákan fàtí wà àbẹ̀tẹ̀ wa àwọn tó bá sì sínú sàárè bẹ́ẹ̀ wọ́n wulẹ̀ sí pẹ́ẹ́nù kẹtẹ́lẹ̀ bàbí ìwà àmàjì láì tó bá ti lọ́dẹ̀ kí á bọ̀ lọ́wọ́ wọ́n wà máa bẹ nínú nǹkẹ́ ẹ̀ ní tẹ̀kìrì ìwà àmàjì láì nínú nǹkẹ́ ọlọ́run nǹkẹ́ yẹn wá mi rọ́m nǹkẹ́ yẹn kì í ṣe pé pọ̀ ìwà ìlú pẹ́tọ̀ ọ̀nà rẹ́kùtà àbí ọdún mẹ́rin yóò wọ̀ sí ayẹrẹ mi sáàdù sáré jí owó ọ̀rọ̀mọjà jí owó fóònù sáà sáré tètè lọ kọ́lé owó kóònù ọdún mẹ́rin ẹ̀rẹ́ ìjọ tó rọ́bà kan ní bẹ̀rẹ̀ sílé kíni òní tẹ́tẹ́ àmọ́ ìdẹ̀ alábẹ̀rẹ̀ rábẹ̀sẹ̀ wà rọ́m ìyá ọ̀rẹ́jú ó tó ń jọ lọ ń fi ákàrẹ́ jù èèyàn kan ní wàlì tẹ́lẹ̀ kó jáde ń bẹ̀rẹ̀ máàlì ló mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbére ni ọlọ́mọ الله انتوا ولا مالكنا ولا يجيني ولا نحورهم يسعى بين ايديهم وبايمانهم يقولون ربنا يقولون ربنا اسلم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير تلك ايه نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين تلك آيات الله ọlọ́run ń sọ bá àdájú pé èyí tí mo ń sọ bí mo ṣe lọ́dún òkùnkùn tí ó dúdú nílìkà àyà ìwà ara àwọn àpẹẹrẹ tí ó gbé tí mo ní ìdènà. lùhà àyà àwọn túmọ̀ àlámẹ̀ àwọn àpẹẹrẹ tẹ́sìmọ̀ tó ní dédé nínú dídè nù tílìkà àyàbò wà àwọn òfin mi tí mo fẹ́ kó kà fún ọ nà ha àlẹ́ ìkàbìlì hàn àwọn ọlọ́run là ń fún fún òsì tí tí ó tẹ̀lé mi òsì òsì ẹ̀dọ́ wà ló wọ́n àbí wọ́n sùn lòdì ọlọ́run ó ní ni má jẹ kòlù ẹ̀yà rẹ̀ máa bẹ̀rẹ̀ kó tí máa jà òkú má jẹ kòlù nínú rẹ̀ ọlọ́run abẹ̀ pẹ́yà fún gẹ̀dùrí ọlọ́run gẹ̀dùrí ibi tí ó sì máa fi lọ́wọ́ rẹ̀ jà sí wọ́n wá gbé inú pọ́ sí wọ́n á bá àwọn ọ̀dà tẹ́kà àwọn ọ̀dà nìkan tó ní àwọn ọ̀dà àwọn ọ̀dà tẹ́kà àwọn ọkùnrin láì nàbá lọ lọ́kẹ̀ mẹ́ wọ́n wá lọ́wọ́ gbọ́kù tí wọ́n wọ́n wọ́n jóná ọ̀rọ̀ ọjọ́ lè lẹ́yìn bẹ́ẹ̀ ti bá bá gbé ìyàwó ọ̀rọ̀ tó mọ́síkà ákì ìtẹ̀lẹ̀ yìí ọpọlọ tó dé kíni tó pẹ́ tó lálàáfíà wọ́n lè sọ fún yà kọ́dà kí wọ́n lẹ bẹ́ẹ̀sì mọ́ kí wọ́n lẹ bẹ́ẹ̀sì sínú ẹ̀ tó gbàdó kọ́jọ yàrá mi kọ́jọ yàrá mi dín sùn ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ sí ìlú ààrẹ kẹrìnhàn kò sí èméjì bẹ́ẹ̀ ọgbà òdodo ń sùn kàá fún والله يريد ظلما للعالمين Tí mo ti ní kọ́ òbí kà fún ẹ, tí mo ní kí nìbí òsọ fún ẹni pé, wà máa lù rí ìlú Zulman nílà àlẹ́mí ní ògbèrò àbòsí. Bẹ́ẹ̀ bá wẹ̀ dáa aláwọ̀ tó wà lọ́pọ̀lọpọ̀ ọgbà tí aláwọ̀ tó wá ń fún aláwọ̀ àrùn mo mọ́ lò pé ẹlọ́pùtà àdìsá ni àdìsá àwọn ẹja gíríkì sílé àbí pé táwọn bá di oògùn àrègé àpá ẹlọ́pùtà bá bẹ́ẹ̀ mú ẹ̀wò báyìí pé eléyìí na jẹ́jẹ́ gíríkì jẹ́jẹ́ eléyìí àbí wọ́n náà tún wo èwo kí ni sẹ́ni tó bá pa gíríkì rẹ̀ tó

fẹ́yà bá jẹ́lẹ̀ tí wọ́n ń ṣe dáadáa bí sáré ètè wò lè kó tó ẹgbẹ́dẹ̀ ń bẹ̀ yóò gbà láyé yóò fẹ́dà yóò dá wà lọ torí pé ọgbọ́n oníkẹni ó rí ní sàbòsí rẹ tó wà ti sàbòsí mi wà máa ń rí gbogbo ìmọ̀ nígbà rẹ̀ mi torí pé àbòsí láyé àbólùmù lùmẹ̀tún yóò lọ kì í àná àbòsí láyé rí bọ́jọ̀ wọlé kéré máa ń òkòkò yóò jẹ́ ń من عمل صالحا فلنفسه من أساء فعليها وما ربك بظلام للعبيد الله وبعد محمد بظلام للعبيد kìí ṣe ọba tó gbàròyìn àbòsí bèlè bẹ́ẹ̀ sọ pé kìí sàlábòsí kó gbàròyìn rẹ̀ ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور تلك ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور. a ń pẹ́ nígbà tó lọ́wọ́ kí ń sábòsí ń tó lè mú àìsàn sábòsí ni pé èmi kọ́ mo lé léyìí èmi mo nìyí ẹjá yan léyìí jẹ káàkiri kí ni káàkiri bọ̀ eléyìí ó ní bọ́ọ̀lù àbòjó ti sọ tọ́tò wálé láì tọ́lọ́run ní ṣe máa fi sí gbogbo tó wà sọ́nà olóòlù ní ní ò pín wà kí ni ó wà máa gbogbo tó wà àtẹ̀gbọ́ àtòrò rẹ̀ Bóyá àwọn ìlú ìjẹ́ ìlúmọ̀. Ní àkáǹtì fún èèyàn kan, dámà sára àkáǹtì fún èèyàn láàrùn sí à wọ́n jẹ́ ti ní o. Ẹ̀bẹ́ wọ́n bẹ̀rẹ̀ pé bóòmù ti pé ó lára èmi ni mo ní mo ní sáyáyá ní ìpín dábọ̀ fún èèyàn kan. Wà ní ilá ìmọ̀ الذين أحسنوا بالحسنى ó ní mo kàfẹ́ ṣe bẹ́ẹ̀ ni tí bá ní kí gbogbo yóò wọ́n làjẹ́ náà kò jẹ́ nítorí o gbogbo wa ká máa làjẹ́ several times gbogbo ìgbà làwọn olùmọ̀ ń sọ fún wa provision wà fún wa nínú àlùjẹ́ náà kí mo rí àyè wà fún wa mo bá lò wà ń bẹ̀ wà ń gbogbo ẹ̀dábọ̀ kan ló láyé tẹ̀ lọ́rọ̀ jẹ́mẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀dábọ̀ kan ló láyé tẹ̀ nínú náà sọ ọ̀rọ̀ pé kò sí pé rẹ̀ lóbi rò pé ẹ̀bẹ́ kò tí ó tí ó yìí wà ìlà wọ́ ìjìnjà ọlọ́run ó ti torí pé ọ̀dọ̀ òun ní gbogbo àṣẹ àti ìdájọ́ ọ̀dọ̀ orílẹ̀ ìwùlẹ̀ kó wá kí láàbò sí tí mo fẹ́ sí ń bẹ̀ fún ما كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون انظروا خير أمة الأمة الإسلام الأمة نبوة محمد صلى الله عليه وسلم àwọn ọlọ́ọ̀fẹ́ dojú ọ̀rọ̀ yìí kọ́ ó ní kóńtù ó fi lórí àwọn tò ní kẹta ẹ̀bá kábàlùwà àtàtì ẹ̀mọ́ra wọn ó ní fún tún kẹ́yọ̀ ọmọ ẹ̀yìn rẹ̀ lóore dúró rẹ̀ yẹn nínú ọ̀gbọ̀rọ̀ nínú àwọn ẹ̀dá èèyàn tá a mú jáde lára àwọn èèyàn èèyàn تأمرون بالمعروف وقضى níbi ọ̀rọ̀ ẹ̀kan kí lọ́wọ́ àkọ́kọ́ yẹn kọmíṣọ̀ táa fi dáwà taa lóore jù kẹ́mọ̀ òun náà ní pé àmọ́ para wa láti ẹ̀bá bá àmọ́ sọ tó rí ní ìgbókúrẹ́ kàtọ̀ ló ń àbá ìbáṣepọ̀ bá afẹ́fẹ́ ẹ̀sọ́ ni o tẹ̀sí bọ́ ẹ̀mọ́ sọ báyìí o eléyìí ìbẹ̀rẹ̀ ọlọ́run kì í sọ̀rọ̀ lábọ́lẹ́ ẹ̀bá abú ẹ̀bá àdúrà dúdú. sọ kàìrí àhábì ìrìn ọmọ ẹni tó lóore ìdólóore àlèwúmẹ̀ yìí ànẹ́bí sọ́mọ bá àlọ́ ọ̀tọ́lá ó nítorí kí ni sáàbùrú mẹ́lẹ̀ màárù torí wípé tí mo fi lẹ́yìn rẹ̀ lóore òbí ni pé ẹ̀yin máa ń pe láyé láì kéèkì وتنهون عن المنكر فبواري فوق ذاته ẹ̀wọ̀n pọ̀ fún ayé àwọn sọ̀hábà wọ́n mọ́ practice gbogbo ọ̀rọ̀ lọ́rùn in any form ẹgbẹ́ gbogbo in any form gbogbo ọ̀nà sọ́mọ́mọ́gbà sọ́mọ́mọ́gbà ní practice ẹ̀fà lẹ́gbọ̀ ọ̀rọ̀ kẹ́mẹ̀ tó tiẹ̀ جاء رسول الله صلى الله عليه وسلم بالخبر الصحيح أنه لما رجع من قصبة الحديث ànábì dé láti gẹ́sọ̀tọ̀ hùnẹ́yìn gẹ́sọ̀tọ̀ hùnẹ́yìn ó wá bẹ́ pín ọ̀rọ̀ ogun láàrin àwọn sàhábà ó bẹ́ lọ gíní ó bẹ́ pín ọ̀rọ̀ ogun àwọn nǹkan tí wọ́n kọ́ láti ogun ó bẹ́ pín ó wọ́n fọ̀wọ̀ kan lórí èròǹgbà bọ́lọ̀ ń ṣe ní kó pín fẹ́ẹ̀ mọ̀ pé lárúbáwá aróko kan kí lẹ́gbà tó ṣe ó dáwọ̀ òṣùṣùn ó ní ìròyìn ṣe ọlọ́run ní ìròpẹ́ ìṣẹ́dá ẹ̀ẹ́dẹ́dẹ́ tó Lẹ́wọ̀n, ah, ọwọ́ òtùtù pé, sẹ́gbẹ̀ ah, èèyàn kẹ́kún lè kọ ọwọ́ ọ̀rọ̀ yẹn kọ́kọ́ jù rẹ̀ síta ni, sáàlẹ́bì. Torí ànábì náà ló sọ fún ọ pé bá rí ohun tí ò bá tẹ́ ó wá sọ pé kò ṣe déédéé tẹ̀wé àmọ̀síra wọn èébú ló mú à bóòlù pín bọ̀ lọ́wọ́ yìí kéré. وما كان لنبي أن يغل وما kò dẹ̀ sọ káàdì lẹ́bí ó ṣe jàmbá káwà sọ pé ó sàpòtí àdẹ́bì ni ìmì lórí ilẹ̀ kò sí ẹni tó jẹ́ olùpáyọ̀ ọlọ́run gbogbo ẹni tí ń tẹ̀lé tọ́lọ́ tó tóbi lórí ilẹ̀. fàyẹ̀mù lọ́nà áàdẹ̀rù tí ìbá ti ṣe dé mọ́ wọ́n máa áàdàlàbà jù kò sẹ́ni tó tẹ̀lé lẹ́yìn mi mọ́. tó túmọ̀ pé ìpèpè tó pèrè ó gbé sí rẹ̀. tó bẹ̀ kò sí tó mú kọ́lẹ́jì yẹn ọjà pé tẹ́ẹ̀mù rú rẹ̀ bẹ̀rẹ̀ máa rú. àdàbà mẹ́tì bá rí sí wáyé àdàbà báyìí kí ọ̀nà tá sọ látọ̀bẹ̀ lọ́n tó fún wa ní máa bólórí sọ̀rọ̀ tó bá kù díẹ̀ sọ̀rọ̀ níta ọ̀nà tó bá lé ọwá lórí ọlórí rédíò sọ sí lábẹ́lé mí wà láàrin ilé tí ẹ̀rọ abẹ́ ilé láti gbé sí àná rárá láti àwọn ọkùnrin ayé ìwé òkè ìyé mi láti bá tuntun wọ́n ti sàlàyé ẹ̀sùn ẹ̀ bẹ́ẹ̀ tó bá wá wí fún tí ò gbọ́ tó bá tún tún wí lórí rédíò wọ́n ló padà ọ wà bá wí ọ wà sẹ́ ní ìbẹ̀rù ìlàsẹ̀ ní ìrọ̀ bíkà ìbéèrè ìsìmá wọ́n mọ́ ìbọ̀tẹ̀ wà hásánà ìsìmá ìwọ́n wá fọ́ gbogbo dáa jùlọ gbogbo gbé kalẹ̀ وتنهون عن المنكر وتنهون عن المنكر tẹ́ẹ̀bá sì ní tó kú dákàtò ẹmọ́ ń pọ̀ fún ayé ẹni fún ayé rẹ̀ tẹ́ sáàmù ọ̀pá lọ́báhùn ẹ̀wọ́ òkàlùkù tẹ́tẹ́ náà kó wá ní o wà ilẹ̀ ẹ̀tẹ́ fún kẹ́mọ́lá aláti kí ní òdá arákùnrin kàlùkù láti kó tẹ́ láti dáàrò lójá ẹ̀fà láti ẹ̀rẹ̀ tó mọ̀ àwọn nǹkan torí àǹfààní ara wọn wọ́n sì dákẹ́ torí tí wọ́n dákẹ́ yẹn wọ́n kó aburú ní àlómọ̀ yìí ọmọ yẹn wọ́n sọ pé wàhálà ń bọ̀rù wàhálà ń bọ̀rù èèyàn ká pò lórí oyè kan á ti ẹ̀má bá ní kan

oníkẹ́ òwòsàn ṣẹlẹ̀ àìdá olóòlà bí àpèjúwe àwọn ikọ̀ méjì tí wọ́n gbọ́ pọ̀jú omi àwọn kan mú òkè àwọn kan láyè sálẹ̀ àwọn tó wà wà sálẹ̀ bábá dẹ́nu omi omi bá kọ́ wọnú ọkọ̀ ní wọ́n lọ lọ ní wọ́n lọ bù lókè rò ẹwà náà ṣé gbogbo ọgbà àwọn lọ kiri

olóòmà kájù olóòmà túmọ̀ rẹ̀ jù ó túmọ̀ rẹ̀ kà á fún mi. àdájú sọ̀rọ̀ láti sọ́lá ní àwọn tó wà lókè wọn ilé fi wọ́n lẹ̀lẹ̀ tí wọ́n pọ̀ fún wọn fàhálà fún wọ́n ń parun ọkọ̀ orí fàhálà jẹ̀dẹ̀ à gbogbo wọn ti bàrà parun papọ̀ ni bọ́rọ̀ ẹ̀ ṣe mi ẹ̀ ó nítorí fáà tó wa náà لعن الذين كفروا من إسرائيل على لسان داود وعيسى وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعجبون كانوا لا يتناهون كانوا لا يتناهون عن منكر فعلوه torí pé àwọn tó dájú wọ́n yí para wọn dáadáa wọ́n yí pọ̀pọ̀ abẹ́gilé òlá torí ẹ̀ ọlọ́run àṣẹ ìdílé wọn wọn ṣe pèlè wọn dáúdà tẹ́ pèlè wọn ànábì ìta ṣe wọn torí kí ni torí pé láyàtà tí ò fúnra àrẹ́lẹ̀ òjì ń bínú ìtàlẹ̀ ń bínú èyí ẹlẹ́gbẹ́ gíní ẹjẹ́ àjẹ́ tó bá wà lọ́wọ́ látọ́lọ̀ tó fi kíní yóò dáa àlọ́lùkà ah, tẹ́lá ti yóò dáa epo tó wọ́n yí àwọn àtọ́ onírọ́ ìta epo ah, ẹ̀dàkùn ẹ̀mẹ́jọ wálẹ̀ o táàbùsá àmà rówó nù o ilé epo tó ti kú ó ti gíní ó ti kú fún àlọ́dà lórí ẹ̀mú tó ti torí káwọn kan fi lè rí àwọn kan níbi scarcity níbi ọ̀wọ́n ń tẹ̀lé ó ti wọn tẹ̀lé bẹ̀rẹ̀ ìdè tó dáa ẹ̀dá padà tó yá ẹ̀ fún tó kẹ́rọ ọmọ كنتم خير أمة أخرجت للناس النبي صلى الله عليه وسلم wọ́n bá bí pé kí ló dé tó ń tẹ́bà wà dáadáa jù ẹni dáadáa wá torí kí ni ta'muruna bil ma'ruf ìwé ẹnìkan o kẹ̀rí àásìrò ọmọ dáadáa lè ọmọ yìí ó ń bẹ lórí ní pé àwa ni wọ́n fún ní sẹ́gbẹ̀yìn tí ò sí sẹ́yìn lẹ́yìn kí ni ó lẹ́yìn rẹ̀ mọ́ àwa ni wọ́n fún lànàbì lára ànàbì tó lọ láti jùlọ àwa ni tó dàbà àládà jùlẹ ẹlẹ́ẹ̀kejì ànàbì sọmọ máa wà lọ sọ́lá ó ní mo rọrùn kàsọ́dọ̀ ọlọ́run mo fẹ́ kó jẹ́ pé lè kọ́sà ọmọ àlìjẹ́nà kó jáde owó òun yẹ́ pé gbogbo ọmọ àlìjẹ́nà sábà ń pè wọn sí mẹ́rin àlìúmà tó ní ó ní mo dúró àwọn ni kí wọ́n kọ́ta kẹrù dámẹ́ta ó ní mo bí ẹ̀rù pé ẹjọ́ wọ́n gbẹ̀rù dẹ́nà sí méjì àìrí ààrẹ alùmà torí oore tọ́lọ̀ ń fi ànábì ìṣe fún wa ànábì ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ láì kìí ò fẹ́ tẹ̀lé sára rẹ̀ fún tún kẹrù ààrẹ òṣùpá ẹ̀yẹ lóore jù ń fẹ́ فأنا لا لا لا لمرفوع فأنا من كل ذي سودا وتنهون عن المنكر وتؤمنون بالله وتؤمنون بالله طبعا لا يهدى èyí ń tàbí jẹ́ dáńbì kankan àyàgbọ́dẹ̀ lórí pàtó sọ́lọ́ ẹni tí ò mọ́ ọlọ́run kò dá ha lábọ́dẹ̀ is a good man is a good man good person my good fellow good fellow ni àti ilé gbàgbé good fellow ni tí ò bá jẹ́ ẹgbẹ́ gíní onímọ̀lẹ́ kọ́ lọ́nà tí ò bá fi nígbà wọn tọ́lọ́ àwọn tuntun kì í tó olùgbàgbọ́ òdodo kì í tẹ̀yìn rẹ wà tún mi wọ́n ó gbọ́dọ̀ gbà fọ́lọ́ orí tí ò bá ti gbà fọ́lọ́ kò lè pààyàn láti dáadáa dáadáa tí wọ́n sọ fáwọn èèyàn kárí mi yóò mọ̀ sí kò ní sọ ọ̀rẹ́ wa ọ̀gá wa tí wọ́n ti wọ ọṣẹ́ ní ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn

pàtẹ́sẹ̀jì fáwọn òṣìṣẹ́ ṣùfẹ́ẹ̀bù táwọn ọ̀kan ò bá wá gbowó àwọn tí wọn wọ́n ara rẹ̀ nígbẹ̀yìn oṣù ló rọra mílìkì àti bí bọ́ǹpítà àti bí tẹ̀mọ́ yóò àwọn nígbàtí So, orí ni pé, tí ìwọ́n bẹ́ ṣe nígbà tí sọ báwọn ẹ̀fẹ́ ẹja ṣe dáadáa fán ọmọ ẹlẹ́gìrì ó tó ń tètè sí olóòtú wọ́n ń ṣe kò sí tọ́jú oúnjẹ tó gbé mi lọ bẹ̀ pé tú mi lú lẹ́ ìwúrà ẹ̀ nígbàgbọ́ sọ́lọ́ ṣe نعم ní wọ́n sẹ́pẹ̀lé wọn o táwọn ànábì wọ́n sẹ́pẹ̀lé wọn kò sí sọ́jọ́ wọ́n sẹ́pẹ̀lé wọn ní wípé wà láwọ́ ámẹ́nà wọn ò gbà fọ́lọ́run sáàtọ́ tó bá gbà fọ́lọ́run ni ọ̀rọ̀ wọn ò mú rí bẹ́ẹ̀ wà láwọ́ ámẹ́nà àlè kìtà káàtọ́ tó wọ́n gbà fọ́lọ́run wọ́n lè pera wọn lájẹ̀ẹ́sì pẹ̀lẹ́ ìgbóni sọ́lọ́run sáré kìí ṣe torí tèmi làkàtà káyọ̀ làwọn ìbálòore fún ó wá ní mímí ohun ìlúmínú àmọ́ o ṣe rí ẹ̀rọ ó ń wọn àwọn tó gbà bí bani bí Abdullahi ọmọ bí Hussein àkásíà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nú àwọn tí wọ́n òun Islam ó ní wà ọgbọ́rọ̀ wọn àwọn tó pọ̀ alkárìjù àǹtọ́ àtìlá ọ̀pọ̀rọ̀ wọn jábá pòbí àti ọ̀rọ̀ wọn ò tẹ̀láti وَإِنْ lẹ́yìn yàgbòrúkún ìlà àdá لَا يُنْصَرُونَ tìlúkùn yíwàlúkùn àdàbàrọ̀ fún mẹ́láyùn tọrọ ọlọ́ọ̀bá bá fẹ́ fún wa nírò nípa rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ ó fẹ́ fún wa nírò pé bá ṣe sọ tó ti wò rùbà yẹn o kò tí bá ṣe wò lè lágbára tó ń wò ní bo ní tẹ̀lé bìsára nìyẹn ìró kíni ìró dùnú pé màá fún ilé àbáyọ màá fún ilé àrànṣe lórí àwọn kèfè ní ti wò gbà náà wà lò sí tàbí ti gbogbo wọn ó nítorí pé láì àìpé lá ló lò lọ́dọ̀ àwọn wọ́n máa ń pè ẹgbàá láyéláyé láyéyàtùn rúùkù wọn ò lè jẹ gàba lé lórí. láyéyàtùrúùkùn ìlà àdá. ẹnu bẹ́ẹ̀ lè kàn yí omi pé ẹ lè rí ìfarakín ẹ̀yìn náà ó tẹ́ gbìyànjú ara ẹ lè rí ìnira lára tí wọ́n ń ṣe àmọ́ òdodo yìí ìyẹn ni pé kò sí bá ṣe wò gbìyànjú tó ó mọ̀tò kíá bí wà àdéhùn àti òní pàpọ̀ sọ́rọ̀ wọn ò lè kórí àdéhùn àìsí islam tábà lè dúró délé láyé ẹ̀tọ́ gbùngbùn ẹ̀là àrà wọn ò lè kọ́nira àkàbá yín àyàfi yẹ ìfara kíbẹ̀ lè rí lára wọn. وَإِن يُقَاتِلُوكُمْ يُوَلُّوكُمُ الْأَدْبَارَ ثُمَّ لَا يُنصَرُونَ. ó dà ẹlẹ́ẹ̀kejì ni pé وَإِن يُقَاتِلُوكُم bàbá wa jáde bá àfẹ́fẹ́ ń jagun Eh, pé wọ́n jáde báyìí pèsè pèsè bá lè dúró yíwa lúkùnmù àdìbára wọ́n padà sáni ìyẹn pé wọ́n bẹ́yìn padà wọ́n yẹ́yìn padà fún mà káwá yẹ́yìn padà kọ́dà bàbá tó láwọn lọ múra fún mà láà yóò tún lára tẹ́lẹ̀ olórí ìbéèrè tó lè wá tó yẹ ni wọ́n rí pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ogun tó tó tó lóhùn tèbí àwọn ọmọ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yẹn ṣé gáfúlọ̀tì ọ̀rọ̀ òdì ogun wúdù yẹn ṣé mùsùlùmí ló jẹ ẹja ní àbọ́dà jẹun ṣé mùsùlùmí ló jọjà ní àbọ́dà jẹun àdábìlẹ̀ wà mẹ́ ìkí àbọ̀bà máa kó máa bá ó sọ fún ìyá tó gún àdánwò ni owó ní ojú ogun àdánwò torí pé àrùn sẹ́bí tí mùmí níjọ yẹn ẹnu mi la tó kan mùmí níjọ yẹn àwọn fàábà torí wípé wọ́n ya ta wọ́n ò tẹ̀lé sẹ́yẹ́yẹ́ àtẹ́ta lẹ́nu pa wọ́n ẹ má kò lẹ́nu géètì yẹn ẹ gbọ́dọ̀ kú ọ̀bẹ àìdá à ń jọ o àbọ̀dà jẹ wa gbogbo tí bàbá tẹ̀lẹ̀ sọ gbogbo wà ní ẹ̀yìn yóò mọ̀ ọ̀dọ́ kí ni ẹ gbọ́dọ̀ kú ọ̀bẹ so àrẹ̀sẹ̀ wá bẹ́ mọ̀mí ní wá ń tẹ́ kí ni wọ́n wá ń jọjà tó dé wọ́n jọjà lọ àwọn ológun yẹn gbé lọ àwọn arábìlọ́jà ẹ̀kẹ́fẹ́ ní ti sáà ogun ti pọ̀ awùrẹ̀ ti wí ni wọn wọ́kẹ̀ fún ọgbẹ́ wọ́n wá fẹ́ máa sàn kan ogun ẹ̀ẹ̀kan ogun tó fẹ́ sàn bí o làbúsù fìyànà fún harris lórí pé àà wọ́n ti tẹ́yìn lẹ́ẹ̀lẹ́ ó kẹ̀kọ́ ogun bẹ̀yìn rí ìgbẹ̀ làwọn olùwò tí ká ogun yẹn tí dé ogun yẹn ọjàjẹ̀ múmi múmi nínú ọgbọ́n jọ إذ تصعدون ولا تلوون على أحد والرسول يدعوكم والرسول يدعوكم في أخراكم فأثابكم غما بغم لكي لا أعدنا يا رب أبوك يا أبي الصفيان سورة فأنا كان من سورة olùkúnmọ̀lá yìí sọ̀rọ̀ àwọn tá ń sọ yìí mi ò ní fún wọn lárẹ̀ ṣe lórí yìí tẹ́ bá lè dúó dédé tẹ̀sì nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ìyẹn ni pé ta bá rí pé ikọ̀ múmìnì àti ikọ̀ kèbìrì bá ń jà bí múmìnì bá ṣe lè dúó sọ́dọ̀nà tọ́lọ́run tó bẹ́ẹ̀ lókè lárẹ̀ tó tí wà sí kèbìrì bá ń jà táwọn wà láàrin yín mọ́tà mú láti lọ máa sòògùn o má sóògùn o má wàá gbé kúlé o wọ́n tó yẹ kí wọ́n wá ní pé lọ́mọ wá bò láàrin ní kí wọ́n máa bẹ̀ wọ́n mọ̀ ṣàtúnṣe àárín wa àṣẹ tó ọba tí ń ṣàtúnṣe àárín ọ̀rọ̀ òfin àmọ́ tí wọ́n bá ti rẹ̀ tó wọn ò tẹ́ ẹ bá lè ojú ọ̀nà ضربت علي عليهم الذلة أينما تقفوا إلا بحبل من الله إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون الله يقول لك وبيقول لك ó ní dúró ìbá tí àlẹ́ ìmùsílà áwùlẹ̀ tí kọ́ ìyẹn ni pé kò sọ́pẹ́ tí wọ́n gbà á ìyẹn pẹ̀lú ọmọ ẹ̀jẹ̀ tí wọ́n àìsà àgbà wọn ní abídínú àbọ̀mọdé bóyá bá sí àlẹ́ ìmùsùnlá ìyẹn ni pé ọkàn wọn ò ní palẹ̀ lórí rí ẹ̀rọ máa bà wọn àwọn tàná táwọn èèyàn rò pé wọ́n jọjà ni wọ́n ti ń bẹ̀rẹ̀ ní ìsìn àní sọ̀nà nígbà bẹ̀rẹ̀ fún wọ́n lè kí ni wọ́n ti ń bẹ̀rẹ̀ tá a bá ti ẹwọ́ kíkọ díẹ̀ kákẹ̀ dúró díẹ̀ kákẹ̀ dúró tàbí ojú ọmọ ọgbọ́rọ̀ kákẹ̀ dúró inú ramadanẹ̀ ká tún fi kún ká tún bẹ̀ lọ́run ọlọ́run wọn lánàá ṣe kí òfin rẹ̀ rinlẹ̀ lórí ilẹ̀ rẹ̀ wọ́n wá yóò máa rẹ̀ sí wa Tẹ́wà láàrin torí pẹ́dúrù bá ti àlẹ́ ilé ìmòrìn Villa, Walmeskana, àìyíjẹ́ àìdọ̀mọ̀ ẹ̀dúkì fún gbọ́ngbọ́ àyẹ̀kọ́ bá bẹ́ ìyẹ́pẹ́ ẹ̀dọ́ ọjà ti wọn àìrànmọ́ lùkìkù gbogbo bí kí lọ́bá tí wọ́n báyìí wọ́n ò lè bá rẹ̀ ṣe pàdé. Ìlà bí abẹ́ni mìíràn wọ́n ni wà abẹ́ni mìíràn náà. Ó tó lè jẹ́ kí wọ́n fẹsẹ̀ rinlẹ̀, àyà àti kí wọ́n gba mẹ́jẹ̀mú yín, tàbí kí wọ́n gba mẹ́jẹ̀mú ọlọ́run lórí wà á rí wà tàbí má àmútọ́lọ̀ ní kalilé lórí méjèèjì lálẹ́ lọ́wọ́ yìí náà wà bẹ́ ohun ìbọ́dọ̀ bí mìíràn lọ ọ̀rọ̀ ọmọ ibi tó kù wá jẹ́ sí ni pé bẹ́ẹ̀rù rọ́jà wú وضربت عليهم المسكنة وضربت عليهم المسكنة المسكنة يبقى إذا جاءوا إلى نعم، ذلك بما عصوا وكانوا ذلك بأنهم كانوا يكفرون بآيات الله قل ذلك بأنهم قل فهو ده صورة وين wọ́n tí wọ́n fi lẹ́tọ̀ọ́ sí ẹ̀fẹ̀rẹ̀ ni pé yẹ́ fòrú lọ́bi ààrẹ àtìlá ọ̀rọ̀ ọlọ́run wọ́n pè ní lọ wọ́n tako òfin ọlọ́run olówó ṣe mí láàánú tí mo bá rí èèyàn kan tó ń pè rẹ̀ mú mi ní ó ń sọ̀pọ́ọ̀tì kẹfẹ́ rí lórí òfin ọba dẹ́gbà ẹ̀bá káànú ẹ̀bá káànú ìwàhálà wọn ti pọ̀ jù dálé ẹ̀rọ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ihe ṣẹ̀lú ìwé àmẹ́gbàlá òun gbọ́dọ̀ gbẹ́rù òmìnirí àbáwọn àtọ́lọ́dún lọ ń gbẹ̀yìn gbọ́gbọ́ jẹ́ ẹwọ́ àwọn òòrùn àbáyébọ̀ aláwọ̀ nǹkan náà àwọ̀ kíláàdé àìsí nǹkan náà nǹkan bá nígbàgbọ́ káàrù yẹ kúrú nàbí àyàtìlá àwọn òfin ọlọ́run wọ́n kọ́ wọ́n òfin ma bẹ́ẹ̀ wàyẹ kúrú nàbí àyàtìlá tipẹ́tipẹ́ ni wọ́n máa ti pa àwọn ànábì ọlọ́run yẹ́kùtùlù ẹ̀rẹ́gbọ́n lọ yẹ́kùtùlù ní ìlú mùdọ́rì òkè ló ń pa ànábì ọlọ́run tó tún ọ èèyàn tó tó ń lójú lọ́dà ti pa wọ́n láwọn ò pa gbogbo èèyàn òsẹ́ni wọ́n kù náà gẹ́gẹ́ yẹ́sù ẹjọ́ pàdẹ́jọ́ lọ́nà yóò wá ní bàbá àti ìpànìyàn wọ́n ò mọ́ sí gẹ̀gẹ́ àlùbábẹ̀ ló sọ àbá àrásọ́ ni ó ní yẹ́sù lónà àmìyà láàyè mí níbẹ̀rẹ̀ síwá yìí ó ní yẹ́sù lónà nábì jìnnà lè ánàlẹ̀ àmìyà nàbí yóò láwù jẹ́mù sàrín wà àyàmà yóò jìnnà àlà jẹ́mù àtẹ̀sí ọ̀nà méjì nàbí yìnyínà àwọn ànábí ọlọ́run láyé rí àǹbìyà àwọn ànábí ọlọ́run wọ́n yóò pa ànábí ọlọ́pàá zakariya wọ́n pa yáyá ànábí isa wọ́n tó kílẹ̀ lùpá wọn lógún àwọn pa yẹ sùúrù lọ́la àǹbìyà bìjẹ́rì rà àwọn ànábí ọlọ́run tó pa yẹn wọ́n ò lẹ́tọ̀ọ́ kí wọ́n tẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ò fi sáàpù pípa wọ́n ti pa wọn lórí àlórí àgbòjò وكانوا ذلك بما عصوا وكانوا يعتدون ذلك بما عصوا إليه ni wọ́n fi tẹ̀sọ́kì ọlọ́run wàkánú ẹmọ́ gbàgbé o wàkánú bọ́lọ̀bá ló kánú tipẹ́tipẹ́ ni wọ́n ti jẹ́ olùkọ̀dálà kánú yíra ẹ̀kẹ̀dù tipẹ́tipẹ́ náà ti kọjálà lórí ẹ̀fẹ́ lẹ́tọ̀ọ́ kánú yíra ẹ̀kẹ̀dù wọ́n jẹ́ ni tó lọ kọjálà lórí ẹ̀tọ́ àtòlórí òfin wọ́n ó mú káàtà òfin wọ́n ìdí ìkókèlé náà lẹ́yìn من أهل الكتاب أمة قائمة يتلون آيات الله يتلون آيات الله آناء الليل وهم يتلون ليسوا سواء ما جواب وطول má ti pọ̀ lana yẹn lánàá má pọ̀ lónìí àlùbáàlì tó ní òfin ọlọ́run kìí sòfin tó máa ń gbogbo ọ̀dá ara ó ní lẹ́yìn tùtàwà àwọn ìtọ̀ o gbogbo ìṣerú kan o lẹ́yìn o من أهل الكتاب أمة قائمة من أهل الكتاب ثم تقول أمة àwọn ọ̀gọ̀rọ̀ kan àwọn ọ̀wọ́ kan wà mú wọn àwọn ọ̀rẹ́ yàtọ̀ sí wọn kí àwọn ẹwọ́n ṣe aláwọ̀ àgbà wàhún rẹ̀sìdìdì kódà wọ́n máa borí balẹ̀ fọ́lọ̀ á bí ìdìrá látún ó pọ̀lọ̀ àlà ádùnàmì أو من أهل الكتاب الذين كانوا يقرؤون كتاب الله وكثير منهم يسجدون لله lórí ilẹ̀ lónìí tọ́ọ̀kì ilé ìjọsìn sẹ́bí forí kalẹ̀ wà lórí rẹ̀

wọ́n yẹ jùlú àátùwá máa forí balẹ̀ fún eléyìí ni oògùn àṣeyọrí oògùn àrùn ṣe méjì tọ́ba náà fún wa ẹ̀rọ màdúrà ṣe mi ẹ̀rọ màdúrà wòlé ṣe máa ṣe mẹ́ ẹkùn ní tẹ̀kẹ̀ sí mẹ́fà ojú àwọn olóṣèlú ṣe mẹ́fà kùrán ká ẹ̀ máa kà lọ. ah ṣé àwọn kùrán tó pọ̀ akọ yóò máa pọ̀ èèyàn ti máa ka buhari sàtọ̀ yóò ti fẹ́ wọ́n wọ́n ìkàlà àdùkù kàlà ẹgbẹ̀rún kò lè rí bẹ́ẹ̀ káàrọ̀ ọba lẹ́dà káàkọ́ lẹ́sẹ̀ kí ni ẹbí ń tàṣẹ́ ní ìmọ̀ ó tẹ́ kí ni sọ̀rọ̀ lọ ní gbogbo ọba wọ́n wọ́n fi àjùjú báwọn èèyàn bá sùn lóru ìwọ́n mọ́ sùn ìwọ́n náà wá sípò kan láti máa forí balẹ̀ fọba dẹ́dà torí pé àtìkìlàbò máa yẹ kúrò láàbùdù lọ́rọ̀ bí i wọ̀rọ̀ sàájú àsìkò dárú máa wí súnmọ́ lọ́rọ̀ jù láti ronú tó wà lórí ìforí balẹ̀ àdábìnrin fa àtìrú àdùhà ìjàtọ̀ lọ́rọ̀ fún wọn bá ẹ̀jẹ̀ ká gbọ́ òṣèlú kó pọ̀ ní ìforí balẹ̀ ọlọ́mọba ìbàlẹ̀ tẹ̀lé wọn wa adọ́ba aláṣùwà àwọn ọ̀tà ẹnu bàbá àwọn ìjọba àti ilé àtẹwọ́bà ó já gbọ́pọ̀ ọ̀rọ̀ láìsí níbi rẹ̀. pẹ̀lú ọ̀rọ̀ náà àlàáfàá rèé sì ti dé òkí láago mẹ́rin kó láti dèjì mẹ́ta